Àkókò ìtàn rè. Ìtàn Ìjàpá àti àwọn ẹranko mìíràn ni a fẹ́ mú wá fún yín. Ètò yìí wá láti ilé Freshwaters International School. Olùkọ́ Yorùbá yín Ayalóńgẹ́ ni yóò máa ṣe atọ́kùn ètò yìí. Ìtàn Ìjàpá àti ehoro ni a fẹ́ mú wá báyìí. Ẹ máa bá wa kálọ. Yorùbá dùn. Ní ìgbà láéláé, ọ̀rẹ́ tímọ́tímọ́ ni ehoro àti Ìjàpá jẹ́. Ehoro jẹ́ onígbéraga ènìyàn, èyí ló mú kí ó tọ ọ̀rẹ́ rẹ̀ Ìjàpá lọ láti pè é níjà fún eré ìdíje. Ìjàpá wí fún ehoro wípé kò sí wàhálà, òun yóò bá a díje ní ọjọ́ ọjà tí ń bọ̀. Gbàrà tí ehoro gbọ́ èyí, ó rẹ́rìn músẹ́. Ó sọ fún Ìjàpá wípé kò lè bá òun díje nítorí wípé kò lè sáré rárá. Nígbà tí ọjọ́ pé, àwọn ẹranko yòókù bí ìnàkí ẹṣin, adìẹ àti àwọn tí ó kù ni wọ́n péjọ láti wòran ní ọjọ́ náà. Gbàrà tí ọ̀bọ fún fèrè ni ehoro ti bẹ̀rẹ̀ sí ní sálọ nítorí pé ó jẹ́ ẹranko tí ó lè sáré púpọ̀. Kí a tó ṣẹ́jú pé a kò rí mọ́ ní pópó. Ìjàpá ń rìn bọ̀ lẹ́yìn ní tirẹ̀. Nígbà tí ó ku bí ibùsọ̀ kan kí parí, ehoro yan ní ṣèbí ìjàpá kò lè sáré kí òun sáré rẹjú díẹ̀ nítorí pé kò rí ìjàpá ní pópó kí òun rẹjú díẹ̀ kí ìjàpá tó dé bí oró ṣe gbàgbé sùn lọ nìyí tí ìjàpá sì kọjá rẹ̀ lójijì oró jí ó rí wípé ìjàpá ti fẹ́ parí eré ó sáré títí ó fò àmọ́ kò lè bá ìjàpá mọ́ báyìí ni ìjàpá ṣe gbégbá orókè nínú ìdíje eré sísá yìí tí a sì fún ní ẹ̀yẹ. Èyí ni ìparí ìtàn mi. Àmọ́ kí n tó máa lọ, ẹ jẹ́ kí n sọ àwọn ẹ̀kọ́ díẹ̀ tí a rí kọ́. Ìkíni, kí a má ṣe máa gbéraga. Ikeji, kí a máa parí iṣẹ́ wa kí a tó lọ sinmi. Ìkẹta, má jẹ́ ká fojú pa ẹnikẹ́ni rẹ́. Ẹ jẹ́ ká wo àwọn ọ̀rọ̀ tí ó ta kókó. Close friends, ọ̀rẹ́ tímọ́tímọ́. Problem, wàhálà. Eré ìdíje, competition. Slept off, sùn lọ came first gbégbá orókè eré sísá running market day ọjọ́ ọjà onígbéraga proud fellow yàn-yàn rabbit ehoro. Ètò yìí ni a gbé kalẹ̀ láti iléèwé Freshwaters International School tí a tàn kálẹ̀ sí kìlómítà 4 Adó Ìlàwẹ̀ Road, Adó Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì. Ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wa ni 081 30571868 tàbí zero eight zero five four five four six oh seven zero. ẹ jọ̀wọ́ ẹ máa fọ ọwọ́ yín ní gbogbo ìgbà ẹ máa bo imú yín ẹ má sì gba ẹnikẹ́ni lọ́wọ́ a tún ń lọ báyìí tún dìgbà mìíràn tí a ó tún mú òmíràn wá fún yín ó dìgbà.